tó ń lu bàtáyọ̀ kó lónìí lọ́wọ́ tó bá túbọ̀ fọ̀rọ̀ kẹwọn alọ́ má lè gbàgbé ni wọ́n. alọ́ má lè gbàgbé ni wọ́n. alọ́ má lè gbàgbé wọ́n ti ṣeun tí wọn ọ̀gbẹ́ tí wọ́n fi nígbà tí wọn ẹ̀fà green títí láéláé. irú àwọn tí wọ́n gbé irúṣẹ́ yẹn fún tí wọ́n lò tọ́ náà tí wọ́n jẹ́ irúṣẹ́ yẹn whatever may be ẹ̀ṣẹ̀ tó wò sẹ̀ wọn àtìrandéèràn irú wọn wọn lè jẹ́ yàrá. bí mo ṣe ń gàtì tàbí ìwé akọ́gi o gbọ́dọ̀ sóje ni nítorí wípé ah mi ò gbọ́dọ̀ tún sọ pé mo fẹ́ sọ nǹkan míì kéèyàn mọ́ sọ̀rọ̀ sọ gbogbo àwọn tí wọ́n ṣokùnfà sábàbí ikú ọkọ lóyún àwọn ọ̀nà ọlọ́run ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn ní gudugbẹ̀ ńlá já o ọkùnrin oníṣègùn ìbílẹ̀ ni alhaji abdulfatah yusuf ọkùnrin ni ó kú ikú ló pa ikú oró àlẹ̀máòtù tó burú púpọ̀ ni wọ́n ta á níbọn bẹ́ẹ̀ ni ọ̀dọ́mọdé oníṣègùn ìbílẹ̀ tó láàmì làákàdáadáa yìí sì ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra lóòótọ́ ni Fatai ti kú lódodo ni ọkọ olóyún kò bára ẹ ṣe mọ́ o ṣùgbọ́n má ní gbàgbé ni ohun rere gbogbo tó ṣe ìyẹn náà sì làwọn èèyàn fi ń ṣèdárò ẹ̀ ní gbogbo ilẹ̀ kílẹ̀ pàápàá bí àwọn ẹgbẹ́ àwọn akẹgbẹ́ nídìí ìṣègùn ìbílẹ̀ tí orúkọ wọn jẹ́ Phytotherapist Association of Nigeria ìyẹn ẹgbẹ́ tí ọkọ̀ olófin rẹ̀ dá sílẹ̀ tó sì kó ọ̀pọ̀ àwọn oníṣègùn ìbílẹ̀ ibi tí Ẹ̀ṣòdì láti máa ṣẹgbẹ́ láti wá ìlọsíwájú ara wọn kí ẹnu tiwọn náà ó le túlẹ̀ dáadáa pàápàá lọ́dọ̀ ìjọba àwọn wọ̀nyí ni wọ́n pe àwọn aláàfáà o wọ́n kéwú wọ́n ka kùránì láti ṣèrántí olóògbé Fatai Yusuf ọkọ̀ olóyún bẹ́ẹ̀ ni wọ́n tún de ìpè bolẹ̀ èpè báwo wọn lẹni tó pa Fatai kí ló ẹni bẹ́ẹ̀ ó má kú mọ́ o kó máa gbélé ayé jù ṣé ní tòdodo bàbá ń bẹ láyé o bẹ́ẹ̀ ló ní yeye ọmọ pẹ̀lú níṣe ni wọ́n sọ wọ́n sí kolobo ayé èyí gan ló mú àwọn akẹgbẹ́ máa sọ pé báyìí báyìí ni ó ṣe rí fún irú wọn nítorí ọ̀pọ̀ oore ọ̀pọ̀ dáadáa lọkùnrin ọmọ òkè ògùn ń ṣe fún ẹgbẹ́ fáwọn ọmọ ẹgbẹ́ ṣùgbọ́n tí wọ́n pa á nípa ìfọ̀nà báwo gan ló ṣe lọ nílùú àlémọ̀ṣọ́ lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká gbé yín débẹ̀ kẹlẹ́lẹ́. orúkọ mi ni Prince Ibrahim Alafi tí mo jẹ́ aláṣẹ àti ìgbàsílẹ̀ níṣẹ́ àyọ̀bí abatẹ́lábẹ́ center tí mo lè jẹ́ chairman fún gbogbo ẹgbẹ́ phytotherapy association of Nigeria ìlà àdìmọ̀sọ́sọ́ mo dẹ̀ tún jẹ́ task force chairman national body fún gbogbo ẹgbẹ́ phytotherapy association of Nigeria. so wá sí ìtàkùn àtẹ̀yìn ṣẹlẹ̀ ṣé ti àlímọ̀sọ́ ni àbí ti gbogbo ẹgbẹ́ lápapọ̀. ẹ ìtàǹsílẹ̀ ni àlímọ̀sọ́ ni torálìmọ̀sọ òun ni ọkàn èkó adé tó fi ń ṣe fún ìrántí former president wa lẹ́tí alhaji abdulfatai yusuf ọkọ̀ olóyún kọlọ́mbà fi wọ́n sí àlùjọ́nà fidaus tí à ń ṣe é dé lórí òun nìyẹn kọ́rọ̀ ẹ̀mẹ́kọ́mọ ẹgbẹ́ kọ̀ọ̀kan kọ́dẹ̀ mọ́ tẹ̀síwájú torí ìtẹ̀síwájú òun lòdì dé kálukú káwọ́ ara wa torí náà tẹ̀síwájú yẹn òun ni ìfọ̀kànbalẹ̀ máa dé bá ẹnìkọ̀ọ̀kan kádẹ̀mọ́ rí gbogbo nǹkan ṣe nírọ̀rùn ẹni tó jẹ́ the executive governor Lagos state pan náà àná wà ní vice president ẹgbẹ́ yìí bàbá fọlọ́run sọ ọmọ Oyèlọ́lá olókè méjì òun náà wà níbí àtàwọn èèyàn jàǹkànjàǹkàn bàbá wa àyọ ló wà níbí bàbá wa lákùté wọn wà níbí ọ̀yàwó nígbà àwọn akóṣà gbogbo wọn pátápátá náà wà ń bí ìyá wa oyè bí n pé náà wà ń bí gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn náà wà ń bí àti àwọn àlejò dáàtún retí bàbá wa aṣíwájú mùsùlùmí gbogbo àlímọ̀sọ́ lápapọ̀ àwọn náà máa tó wọlé local government chairman nu ibi náà ayọ̀gbọ́n pàjá. àwọn náà ń bọ̀ so lájọ́ ní nǹkan tẹ́ ń ṣe lè rí i pé ẹ fẹ́ ṣe wá síta gbangba fún ẹgbẹ́ yín dé ní ìrántí alhaji fatai yusuf ọkọ olóyún tabandarukọ ban ọkọ olóyún kí nípa tí ọkọ olóyún kó nu ẹgbẹ́ yìí. Ah, bí mo ṣe ń grant interview yìí akọgi ò gbọ́dọ̀ sóje ni nítorí wípé ah eh, mi ò gbọ́dọ̀ tó sọ pé mo fẹ́ sọ nǹkan míì kéèyàn mọ́ sọ̀rọ̀ sọ gbogbo àwọn tí wọ́n ṣokùnfà sábàbí ikú ọkọ lóyún àwọn ọ̀nà ọlọ́run nítorí wípé àsìkò tí ń bá ń dùn ọlọ́mọdé ò tán fún wa ọlọ́mọdé àtẹ́nítì kà torí ẹ̀kọ́ igi kan tí gbogbo ayé sásí lábẹ́ òun ni lẹ́jà lájà bùkátà Yusuf ọkọ lóyún tó lè yẹ pé gbogbo àwọn tí wọ́n tara ọkọ lóyún dìde ẹ́ ara ẹ̀ náà là ń sọ yìí sìn ìlẹ́gbẹ́ yìí olùdásílẹ̀ ni fáńdà ẹgbẹ́ yìí tó tó wá kó ogun yín náà ṣe pé ìjà ṣe. ó jà bá lọ kò kìdẹ̀ kí n fi nǹkan pamọ́ fún yàn bí jẹ́mi náà bá jókòó ni tábà ń sọ̀rọ̀ tábà wà ń pàdé wa ní òun ṣe pé kéèyàn wá bí bá a ṣe fẹ́ mú forward òun ni ábà ti kọjá gbogbo àwọn eh, orthodox táwọn wò yẹn eh, ábà ti rìn àmọ́ kọ́ lọ́n jẹ́ kí nítorí kó mọ̀ bá a bàjẹ́ òun ni gbogbo pàṣẹ tá à ń gbé nítorí tá a máa ṣe léèrè káwọn ọmọ tó lè bá káwọn ọmọ tó lè bá káwọn ọmọ tó lè bá káwọn tó lè mọ́ bá àrọ́mọdọ́mọ kan tó lè mọ́ bá irú ẹni tó ń sẹ́ láṣẹ ń sìn yáwá láńlọ sí àjì à ń lọ gbá à ń lọ àwo à ń lọ padà sùn nígbà tó mọ̀ pàṣálẹ̀ lọ́dọ̀ wọn ní kankan náà máa fi jẹnẹrétì nǹkan fáwọn èèyàn wọn àmọ́ ọdún tán nìyẹn àwọn ò ní ń bí níta dẹ̀ ní níbi kò jọ lójú ohun tó fa gbogbo àwọn nǹkan yẹn nìyẹn ìtẹ̀síwájú yẹn ìyẹn dẹ̀ ni níta ń fẹ́ ká mọ̀ rí ìlọsíwájú nínú gbogbo nǹkan tá a bá ń ṣe ká mọ̀ lọlẹ̀ oríṣiríṣi prógráàmù ló wà káàkiri àgbáyé ìnábà line irú ẹni tó wà nípinnu láti lè ṣe òtún pé irú. ẹ rà mà orúkọ yín mà. orúkọ mi ni pan doctor adeleke adesina onígbà. tí mo jẹ́ aláṣẹ àti olùdarí onígbà wa ìyá wa ará yìí náà bá ilé yìí ọmọ ẹgbẹ́ lẹ́yìn náà máa. bẹ́ẹ̀ni mo jẹ́ kan lára gbòógì àlímọ̀sán phototherapist association of Nigeria. láti gbé ètò ìkàlẹ̀ mà kí ni kọ́tà ìgbàlérò. àgbàlérò eh, torí àsìkò Ramadan tá a wà àtúgbàlérò torí àti ṣe fìdáhùn fún ọ̀gá wa late chief Abdulfatai Yusuf Ọkọlóhùn pé èròǹgbà Àlímọ̀ṣọ́ ni láti máa ṣe àdúrà yẹn fún wọn ní ọdọọdún kí Ọlọ́run kó bá wa múyè pẹ̀lú kúrò lójú wọn gbogbo nǹkan tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́ lára wọn ni Àlímọ̀ṣọ́ pa tí mo jẹ́ ìkan gbòógì lára wọn. so iléeṣẹ́ ọkọ lóyún náà ọ̀ndà Àlímọ̀ṣọ́ ló fọ́ ọ sí. ọ̀ndà Àlímọ̀ṣọ́ ni iléeṣẹ́ ọkọ náà iléeṣẹ́ tó fọ́ ọ̀sán ọ̀ndà Àlímọ̀ṣọ́ pọ̀ pàápàá jùlọ àwọn tó jẹ́ gbòógì nínú ẹgbẹ́ iléeṣẹ́ ọkọ lóyún jẹ́ gbòógì lẹ́yìn Àlímọ̀ṣọ́ àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan náà iléeṣẹ́ chairman mi ọ̀gá mi Ayọ̀bí abba center ó wà lára àwọn tó jẹ́ gbòógì lálìmọ̀ṣọ́ iléeṣẹ́ olókè méjì ó wà lára àwọn tó jẹ́ gbòógì lálìmọ̀ṣọ́ iléeṣẹ́. ìyàwó kẹtọlẹ ni ẹ fẹ́ ṣètò ìrántí ọ̀kan nínú tó ti lọ ìyẹn aláàjì fàdáyì sọ ọkọ lóyún olùdásílẹ̀ kí ni pàtàkì wọn ẹgbẹ́ yìí tẹ́ fi mú ní òkú láti máa rántí wọn lọ́dún ẹ pàtàkì wọn ni wípé ní àlìmọ̀ṣọ́ wa rí wípé àwọn ni wọ́n la ọ̀nà sílẹ̀ táwa ń tọ̀ ìdí pàtàkì tá a fi lè gbàgbé wọn nìyẹn tá a fẹ́ máa fi ṣe ìrántí yẹn ní ọdọọdún ọlọ́run kó gbàgbé fún wa. láti abájọ àbí ọ̀rọ̀ àti ìgbà ẹ̀yà tó kú sóhun máa yọ sọ́dọ̀. etí kò tẹ̀lé ṣàlẹ́ fún àwọn yorùbá lónìí kan ní ẹgbẹ́ pan ẹgbẹ́ ìjọba nàìjíríà ẹgbẹ́ tí aláìbálá fún ọgbọ́n dá sílẹ̀ ṣe ìrántí ẹ̀ wọ́n ṣe ètò fìdáwò fún àti àwa sí tí ó ti bí wá ájà ibi ẹgbẹ́ bá wọ́n ti wà lọ́kùnrin wa àti ọlọ́lá wa wọ́n ní àwọn ṣèrántí wọn ní ìyá wa tí ó lè ti wá bẹ̀rẹ̀ tí wọ́n pa ní pápá ní ọdún sẹ́yìn tí ó fi ọ̀rọ̀ àti ní ọkọ̀ kan ṣe tí ń wa ọ̀ ṣe tí ń tẹ́tí sí wa ẹ máa kà lọ. المتصدقات أحييكم بتحية الإسلامية العاطرة سلام الله عليكم ورحمته وبركاته أريد أن أقرأ لكم من آل ذكر العقيم أعوذ بالله من الشيطان يغشي ليلا ونهارا ويطلب عزيزا وصمسه والقمر ومسيرة بأمره على يجد وزيرا من عاده هارون أخي استدب به من عصري وأدركه به أمري كي نصدق الكثير ونذكر كثيرا إنك كنت بنا بصيرا قال عبرة لأخرين إذ أوينا إلى أمك ما يوحى عن نسك في تابوت وأحذر في كل عمل فليلقيني أبو بسيء أو سخلوا لواده له وألقيت عليك محبة مني ولتصنعها على عيني استرسلكم فتقول لا أدخلكم ولا يدخلون فرجعناك إلى أمك كي تكر رهينها ولا تنسنا وقتلك نفسا فنجيناك من الغم وفتحناك فتونها ولبست سينين في أيدي مدينة ثم دنت على قدري يا موسى ọlọ́run tóbi dáadáa. ẹ jẹ́ àbí ọlọ́run tóbi dáadáa. kò sẹ́ni tó tó kùránì níbi pé yóò jù lọ. gbogbo àtàgbà pé kùránì ni ọ̀rọ̀ ọlọ́run tó sì ga jùlọ yé ẹja sọ pé àwọn àwọn àgbà rẹ̀ wò. fi kùránì bá mi fi kùránì bá mi àwọn. ìkúra mi bá mi gbọ́. Alábùkà tàti bá mi bẹ̀rù fi. Ìkúra mi bá mi gbọ́. Alábí kúra mi bá mi gbọ́. Alábí kúra mi bá mi gbọ́. Bùkà tàti bá mi bẹ̀rù fi. Ìkúra mi bá mi gbọ́. Alábí kúra mi bá mi Fi kúra mi. Rasulullah láti lé mọ́mọ́ ṣíṣe abẹ fáwọn èèyàn mọ́ ó yẹ kí àwọn ábà tó ń gbẹ̀bí kọ́ mọ̀ wà ní tí wọ́n mọ̀ sọ́sùsùn kíjọba mọ̀ gbà wọ́n síbẹ̀ ó láwọn nǹkan tó ń lè ṣe tí wọ́n fi ní jẹ́ pé sí abẹ pọ̀ jù iṣẹ́ abẹ ń kú ẹ̀mí àwọn èèyàn. o ṣe gbẹ náà iṣẹ́ abẹ iṣẹ́ abẹ iṣẹ́ abẹ. iṣẹ́ ìtọ́lọ́wọ́ ayé ló sọ́mọ̀ pé wọ́n ayé lọ́wọ́ abẹ wàá sọ fún wa lábẹ wàá níyàwó sí ọmọ òsì sákọ́sẹ́mọsẹ́ nìyẹn a máa fẹ́ yà ń bẹ̀ yẹn fáwọn ìjọba wa kan fojú àánú kan fi wò wá kan dẹ̀ fi wò pé nǹkan tá à ń sọ àmọ́ tá à ń sọ ẹ́ lórí akọ́ṣẹ́mọṣẹ́ òun ni tá à ń sọ̀rọ̀ lé lórí ìkíná dá Lagos State Board of Traditional Medicine lẹ́fún à ń lọ síbẹ̀ owó là ń san níbẹ̀ àtúmọ̀ akẹ́kọ̀ọ́ jáde a máa gba certificate every year là ń renew certificate lancet wa nígbà tó mọ̀ pé kí n pa wà fẹ́ apá wúlò fáwọn òun ni tí wọ́n ń ṣe. wọ́n ṣe dá yẹn lẹ̀. náà ṣe dá yẹn lẹ̀ bàbá ọkọ olóyún wọ́n dẹ̀ ti bá nǹkan débì kan tẹ́lẹ̀ kó tó di pé títán dé àní kásà mọ bẹ́tù lọ wọ́n á sàrántí wá ń jọkọ̀. Màwọ́lá Màwọ́lẹ̀ ooo, يمشي ليلا ونهارا ويطلب العزيزة وسنصره كما يحا عن نسك في تابوت واقذفي في كل عمل فليلقيني أبو بسيء أو سؤالوا لواده له وألقيت عليك محببا مني ولتصنعها على عيني استمسيك تكفتكون على فرجنك إلى همتك التكبر رهينها ولا تنسنا وكتبك نفسا فنجيناك من الغم وفتحناك فتونها ولبست سينين في عيني مدينا ثم دنت على قدري يا موسى صدق الله العظيم. ẹ jẹ́ bí ọlọ́run tó rí dáadáa jẹ́ kí ọlọ́run tóbi dáadáa. kò sẹ́ni tó tó kùránì níbi pé yóò jù lọ. gbogbo àtà àgbà pé kùránì ni ọ̀rọ̀ ọlọ́run tó sì ga jùláyé ẹ̀ já sọ pé àwọn àwọn àgbà rẹ̀. fi kùránì bá mi gbọ́. fi kùránì bá mi gbọ́. bùkà láti bà mí lẹ̀rù fi kùránì bá mi lọ filikura ni ìgbà mi gbọ́ àlá filikura ni ìgbà mi gbọ́ àlá bùkátà ti ìgbà mi bẹ̀rù filikura ni ìgbà mi gbọ́ àlá filikura ni ìgbà mi gbọ́ àlá filikura ni bùkátà ti ìgbà Quran, bangsa Allah. alfonso mumilọlá ààrẹ ìṣègùn ọ̀fìn ìpájà kingdom. bàbá. ẹ rí òwe alákàrà kan kò ní fẹ́ kẹ́lòmí ò dé yẹ ọlọ́run dáríjì mi ó dàbí pé láàrin àwọn àwọn tí wọn ọmọ kan ni òwe john. wọ́n ti máa ń parọ́ ẹ̀. ẹ alákàrà kan ọkọ̀ olóyún ó fẹ́ kẹ́lò mi ò dín. èèyàn kolo ń gangan alákàrà tiẹ̀ ó fẹ́ ká ìmọ̀ye dín. alákàrà tiẹ̀ gan ó tún pín fún gbogbo wa hmm. ó tún fi ọ̀nà hàn wá báwo la ṣe ń ṣèyí báwo la ṣe ń brand báwo la ṣe ń register gbogbo nǹkan ló fi hàn wá báwo la ṣe lè la ṣe lè advertise market wa. ó fi hàn yín. òun ló jẹ́ ipasẹ̀ ńlá kan tèmi tẹ̀lé ọlọ́run bá sì gba gbogbo ògbó so irú ẹni bẹ́ẹ̀ kò yẹ ká lè gbàgbé ẹ̀ láìláì ọkọ lóyún kò sẹ́ni tí a lè gbàgbé nítorí wípé ó da gbogbo ọwọ́ fún gbogbo wa kò fi pamọ́ kò fi bò fi anything pamọ́ tó bá yẹ kó ṣe ní tara á ṣe tó bá yẹ kó fún un ṣe á ṣe a ò mo sọ́ọ̀lì láti sọ ó ṣòro ká tó tó ríru ọkọ lóyún láàrin wa. kò tí ì sí láàrin báyìí. kò sí a kàn ń try láti imitate àwọn àìdíà rẹ̀ ni àti rẹ̀ ni tó lè ṣètò bó ṣe ń sìn lórí oko kò lọ́ta kò lọ́rẹ̀ẹ́ gbogbo wa bákan náà ló tìrìtì ẹ̀ lójú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ lójú rẹ̀ ó tẹ̀rẹ̀ ní òwúrò nǹkan tí wọ́n ń ṣe yìí tó bá sọ pé olóyún ni òun nìkan ni ó fàánsì ẹ̀ tí ó dáa sọ tí ó dáa gbogbo nǹkan tẹ́gbẹ́ bá ń ṣe owó ẹ̀ ló fi máa ṣe ìṣèpẹ́kúyà lọ́sẹ̀ gbẹ̀fẹ́ nìkan tí àwọn a ní yóò pẹ́ tá a máa ń dáwó ẹ̀jẹ̀ kò gbé iye báyìí lẹ̀ kí iṣẹ́ máa lọ. ó lè ṣe bẹ́ẹ̀ ọdún mélòó gbogbo ọlọ́jọ́ dé. ẹ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ àṣẹ ìbẹ̀rẹ̀ náà ni herbal therapy láti yapa tá a fi dá phytotherapist láti sísọ Nàìjíríà lẹ̀ kátà pé ọdún kejì sọdún kẹta náà ló ń lò lọ́lọ́wọ́ tí wàhálà yẹn fi dé but gbogbo èèyàn pátá gbogbo wa náà ní ọkọ̀ wà ikú ló máa gbẹ̀yìn gbogbo wa àwọn tó ṣe náà ikú ló máa gbẹ̀yìn àwọn náà. àwọn tó pa á. bẹ́ẹ̀ ni but ó wà nínú àkọọ́lẹ̀ tèmi mọ̀ dájú níwájú ọlọ́run irú àwọn tí wọ́n gbé irúṣẹ́ yẹn fún tí wọ́n rò tọ́lọ́ tí wọ́n jẹ́ irúṣẹ́ yẹn whatever may be ẹ̀ṣẹ̀ tó wò sẹ́wọ̀n àtìrandéran irú wọn wọn jẹ́ ìyàwó náà ọ̀tá ilé sọ fún ìdíkí náà àwa máa rí ní tẹ́sí máa jẹ́ tí gbogbo àwa tàbí àìsíṣẹ́ torí inú sẹ́yìn àwa náà wà mo kí jàmọ́ ọkùnrin mo kí jàmọ́ obìnrin tí bá wọ́kalẹ̀ wa ọkùnrin wa pàmì obìnrin wa pan ni kódà tí o sì ṣe fan náà òun náà ti di pan. ọlọ́ àti bàbá mc náà. ọ̀gá mi ṣe bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ ni mo ní káyọ̀ bá ti mo ti gbà pé bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ ni. àfọ̀rà àwọn bára àwọn sọ̀rọ̀ torí àsìkò àtọ̀gá mi tí wọ́n lọ bí ká ó wákàtí dídí dàgbà mẹ́wàá wàláì sọ́dílẹ̀ lẹ́dí láwà mi ìfojú lóorun láti dọ́tà àwẹ̀ ti di mẹ́wàá ní ká lọ méjì ká lọ mẹ́ta ká lọ méjì ká lọ mẹ́ta bí mo ti dé lọ́dọ̀ mi ni màgbọ́n mi ni ha sótúnyá náà nù ẹ̀yà àwọn ọ̀dọ̀ sọ fọ́lùkà fún mi máa jáde wọ̀lé ẹ̀jẹ̀ àmà lọ ẹ̀jẹ̀ àmà lọ ẹ̀jẹ̀ àmà lọ nítorí pé kí ni àfẹ́ da pan ló. adúgbò fún ọlọ. alhamdulillah. ọmọ bá ara wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan mẹ́wàá asibaabu duuru lórí jannati. asibaabu duuru lórí jannati alhamdul. ọ̀nà tí yàrá gbà wọlé àlùjànnà aláàjì wàhálà mẹfàtáyì muhammadu yusuf ọkọ̀ olóyún ẹja sọ fọlọ bíi Allahu ta'ala. rọbí Allahu ta'ala ní ooo. sáfà wọn ṣe fún mi ẹ ẹ bàbá wòlíì lọkọ olóyún ni. rọbí Allahu ta'ala. ṣé ẹ bàbá wòlíì lọkọ olóyún. rọbí Allahu ta'ala. ẹni tí bá ti lọ mítì pam yóò máa pé wà níyọ̀ náà ni. takamọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ló ti yìí. pẹ̀lú gbogbo àwọn oríṣiríṣi ọ̀rọ̀ àwa tá a sùn máa níjọ́ tá a ti dé pàm láti ọkọ̀ olóyún èèmọ̀ ni. rọbí Allahu ta'ala. ọlọ́pàá wà kẹ́kẹ́. ìrúsẹ́ tí wọ́n wá fi lélẹ̀ ò sí mọ́ ọkọ̀ olóyún ti lọ láàrin wa a sì lè rí àfijọ́ lókùtà máa rí ara wa. àsìfẹ́ mọ́dún ló lè já àbá wa jẹ́ wa wípé wọlé àdìjẹ́ náà ọgbọ̀n ni torí pé bọ́ ọba ṣe báyìí ọwọ́ àdìjẹ́nà bọ́ ọba ṣe báyìí ọwọ́ àdìjẹ́nà á rí wípé tilẹ̀ iṣu á lè parí ẹ̀ ṣùgbọ́n gbogbo sátẹ́yìn ń ṣe àníyàwó lọ fi ń ṣe gbogbo tó gbé kalẹ̀ àníyàwó lọ fi gbé kalẹ̀ kí wọ́n sáré lọ bí ìtẹ̀kẹ́ bá ní àdúgbò bí ètò ẹ̀kọ́ sọ ní àfàṣọ́jú kó ní bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì wọlé kejì. kò sásìkò. bismillahir rahmanir rahim. kejì àsáàlẹ̀. الأنفق الثاني الأنفق في سبيل الله tí ó jẹ́ kí sáré tó ṣe ètò ní wípé ní tó jẹ́ tó ṣe mi àtẹ̀yìn ẹni kí ni náà aláǹfààkù. aláǹfààkù fi sabilillah. ìmọ̀ anáwó sójú ọ̀nà àtọ́lọ́ ìmọ̀ anáwó tá a sọ fúnra wọn tá a ló pín sí méjì owó àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ náwó sára rẹ kó tọ́jú ara rẹ kó o tó dáa kó o tó dáa ọlọ́run tó dáa ọ̀wọ̀n tó dáa àkọ́kọ́ ẹ̀sìn náà ló bọ́ọ̀ bá ti ṣe yùn ọ̀ ṣẹ̀ṣẹ̀ rẹ o ẹlẹ́ẹ̀kejì kọ́ ọ̀sẹ̀ dáadáa sáwọn ọmọ rẹ kọ́ ọ̀tọ́ ọmọ kọ́ mọ́ kàwé kọ́ mọ́ kéwú ìwọ́tọ̀ jẹ́ mùsùlùmí lọ́màdé lọ́lé kéwú ọ̀n sẹ̀sìn ọlọ́run ni ẹlẹ́ẹ̀kẹta what's of that kọ́ wa tọ́jú ìyàwó rẹ̀ kí ìyàwó rẹ̀ náà ṣe kí ni kó náà ṣe láwùjọ pé ìyàwó mi ni ẹlòmíì ò lè fi ìyàwó ẹ̀ hàn ṣe bá wà ní wá sọ̀tà ní àwọn tá à ń bá jáde ni àyàwó tiẹ̀ kọ́ kí ló dé táwọn ìyàwó ẹ̀ jáde. bí ìyàwó ẹ̀ bá bá ṣe ẹ̀kọ́ tí yóò ṣe é yọ lèmú jáde. ṣùgbọ́n ẹlòmíì ọmọ àtàní àwọn títa ní òfìsì abẹ́nisìn kẹ́sì jáde ẹ máa wà tìkọ̀tàn lórí ẹni bẹ́ẹ̀ ránù mọ̀bí ọlọ́mọdé asòfò. ẹlẹ́ẹ̀wájú àlọ́bí ẹlẹ́ẹ̀kẹ́ni. àlẹ́mùsùn lọ́kọ́lẹ́kọ̀ àlẹ́sìlẹ́hùn wàlẹ́ìsẹ́nù ìlànà ẹ̀sì. àlẹ́sìlẹ́hùn wàlẹ́ìsẹ́nù bìnnà olùmọ̀síjìdì. àwọn àlọ́síbi ọ̀rọ̀ mọ́sálásí sí ẹlẹ́ẹ̀kẹ́rin ká tó wá sọ̀rọ̀ nípa ìsìláàmù ìlú tí ń tò ìsìláàmù ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé tí ń tò ìsìláàmù ní bẹ́ẹ̀nbẹ́ ẹgbẹ́ tí ń lọ wájú ìsìláàmù ní bẹ́ẹ̀nbẹ́ ẹgbẹ́ tó bá mẹ́ẹ̀ẹ́ àwọn alátúnṣe bẹ̀ àwọn ni wọn ṣe dáadáa ilé tí ó da àwọn aláṣẹjọ aláṣáájú bẹ̀ àwọn ni wọn ṣe dáadáa bí ẹ bá wá ṣe dáadáa bá a bá fọ̀rọ̀nu túnṣe tán àfi àdúrà àfi túnṣe bá a bá fàdúrà túnṣe tán àtúnfojú tútù tún ara ẹni ó ti rò kóhùn sí ma lọ́dọ̀ bàbá sọ pé kí ni àfi kí n ṣe bí ò bá sì ti ọ̀gá mi ni ìní wá pàmò ẹ ṣe bọ́ sáà tuntun torí tiẹ̀ wá ìwọ náà ti di báàmù máa di àjọ ṣe lọ. àwọn afẹ́ sọ fún wa nípa ọlọ́lá kan olówó kan gbajúmọ̀ kan èèyàn kan abiyì kan wà wọ́n bì yíyà yòògì ya ana lè mọ́lẹ́kẹ̀mí náà lè wọ́lọ́ọ̀kì. olówó kan nínú àwọn olówó oníkò nínú àwọn oníkò nínú ìlú kan àmáàdà ààyùkú ní àwọn jídà fi ìmọ̀dé láti hí ọwọ́ alágogo kálù ìlú rẹ̀ pé ẹ̀yìn alágogo ẹ̀bá alágogo kálù yìí o ẹ pè gbogbo ayé ẹ pè ọkùnrin ẹ pè obìnrin mo fẹ́ rí wọn. aláyùṣẹ́ àrídò àádá fi ìmìnà ìhà sàlẹ̀mọ́ sí jídì. mo fẹ́ ṣiṣẹ́ kan mo fẹ́ ṣe kankan mo fẹ́ kọ́lé kan mo fẹ́ kọ́ mọ́ṣáláṣí kan mọ́ṣáláṣí mo wá fẹ́ kọ́ yìí mi ìfẹ́ kẹ́ni kankan hmm, mo fẹ́ kọ́mọ́sá sí àná. lábìlì mẹ́lẹ̀ wàlá dìgẹ́rì àìsíyú ìdá àyàkó ní àzàlùmọ̀ jídà. sọ́wọ́n tí mo fẹ́ kọ́ ẹ̀ mi ìfẹ́ kẹ́ni kankan mú yín kẹ́ ẹ bá mi fowó kankan sí mi ìsì fẹ́ kẹ́ ẹ bá mi gbé yẹ̀pẹ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ ni mi ìfẹ́ kẹ́ ẹ bá mi pa mi níbẹ̀ títí tí wọ́n ìpàdé mọ́sá sí náà látòkè nílẹ̀. dúnà mọ́sá ajá tí mi ní àdì wàhálà mi ní sí pé mọ́sálásí àwọn tí mo fẹ́ kọ́ yìí ẹnì kankan ò gbọ́dọ̀ ràn mí lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ pé kankan bí àtọkùnrin àtobìnrin tí è parí ẹ̀mí tó wà á fi ilà sùn àlùbàdà òfin wà ní àlùmọ̀sídìdì. arákùnrin wọn bẹ̀rẹ̀ sí kọ́lé náà láti búlọ́ọ̀kù kan búlọ́ọ̀kù méjì búlọ́ọ̀kù mẹ́ta owó ìparí ilé náà lókè. ọ̀hún sì mú alẹ́ yìí. ọ̀hún ni oríṣi mú alẹ́ yìí. nígbà tó bá ìwọ́kọ́lẹ̀ yìí tó kù tẹ́ tó pa láró tẹ́ ní ó orígun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ ẹni bá yọ wájú orúkọ rẹ̀ ní òrì ẹni bá yọ lẹ́yìn orúkọ rẹ̀ ní òrì bẹ́ẹ̀ yẹn yọ lọ́tún rẹ̀ ní òrì bẹ́ẹ̀ yẹn lọ́sì orúkọ rẹ̀ ní òrì. wàfi láìlà tí mi láyálí. láti máa ṣe kí ni ọba yìí ń jẹ́ wọ́n mọ̀ wípé ọlọ́run ọlọ́run dáhùn ló gẹ́gẹ́ bí tí mo kọ́ sọ fún وفي ليلة من ليالي لا الملك في المنام nígbà ó di òru ọjọ́ kan náà ìgbà tó bá ti parí ilé ìtàn ló bá sùn lóru ọjọ́ kan ló bá lọ́la àbábọ́lá. mọ́láka mi nà lọ́mọdé ikati nasala mi nà nasala mi sàmà famasa àìsàn mọ̀lẹ́kù. ló bá rí tí màláìka sọ̀kalẹ̀ wá láti fún sẹ́mà ọba ìlórí bẹ́ẹ̀. wàkàtàbà ìsìn mọ́lá ti fàlà mọ̀sítàkẹ́sọ̀ lè mọ́lẹ́ wá rí wípé lára mọ́sálásí yẹn wọ́n gba gbogbo oko tí ń bẹ níkun mẹ́rẹ̀ẹ̀rin wọ́n parẹ́. wàkátá bá ismail mariati. wọ́n wá kọ orúkọ arábìnrin kan sí i wọ́n kọ sọ́tún wọ́n kọ sósì bá a ti rí fúnra wa. wà á rí sọ́dà dúdú yéésù náà ìsìnkú. bàbá yìí ti jí lójú oorun kò sí méjì kò sí méjì ó pe àwọn ọmọ ogun rẹ̀ nígbẹ̀yìn ọmọ ogun mi o ẹ̀sùn máa bí ẹ̀wá bí ẹ sáré lọ bí ilẹ̀ tá a kọ́ mọ́sálásí àgbẹ̀yanu mọ́sálásí àgbéwáwò àyè àgbéwáwò àyè tí mo ṣe lẹ́ẹ̀kan ẹ̀dọ̀ ogun tí mo kọ́ tí mo kọ́ bẹ̀. fásitì àbú. ẹ̀dọ̀ ogun ṣé wọ́n ti parẹ́ ni. wọ́n rí jìyàn. àwọn débẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n rí jìyàn wọ́n wá ṣe mo ṣe nǹkan báyìí. tààmù. kò mazala ara wa. ìsìnkú kàmá sálẹ̀ wọn dùn dà wàmà kìtúbà alàmọ̀sí jìdí. ó kọ́ ní ẹ̀kọ́ yìí bó mọ́sálásí náà o kò sí mi bẹ̀ kọjọ́ ń kọ yín kódà wọn ò yí kúrò lọ́tún wọn ò yí kúrò lọ́sì gbogbo ẹ̀ bákan náà ló wà mẹ́rin. ọ̀pọ̀ lọ́lẹ̀ wẹ̀ẹ́ ẹsẹ̀ ló máa ń sọ báyìí pé. àṣìyàtọ̀ rẹ̀ àṣìyàtọ̀ ń ga sórí àlá. ṣé kọ́ńtà ló kún lákútú báyìí. alábọ̀dọ̀ aláìmọ lọ́dún lè tó báyìí àdámọ̀ gan ọba gbọ́dọ̀ jùlẹ̀ rẹ̀. àyàbọ̀mọ́lá wà fi lẹ́yìn àti sáníyà. nígbà tí ni alhaji Lukman Akínsọ́lá Adéníyì Ayọ̀lò. bàbá lẹ́ni wọ́n lè ṣe wáṣí. aláṣẹ iléeṣẹ́ iléeṣẹ́ eh, Ayọ̀lò Aba Solution. bàbá ẹ ṣe wáṣí ìta lẹ́ni. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ta ojú ọba lọ́rùn bí wò yìí ẹ tó bá ti ṣe gùnbílẹ̀ babaláwo ni tí yóò tẹ̀ ní ṣe pẹ̀lú Islam àti Christian kí ló mẹ́rin gbé wáàsí kalẹ̀. babaláwo ọ̀tọ̀ oníwòsàn ọ̀tọ̀ ẹni tí ń ṣèwòsàn báwọn èèyàn ọ̀tọ̀ oníwòsàn làwa tá a ṣèwòsàn báwọn èèyàn ẹni tó sì jẹ́ ọ̀gá wa Alhaji Fatai Yusuf Ọpọlọyún olóṣètò yìí kalẹ̀ tó jẹ́ pé ó jẹ́ ká mọ̀ kó ń ṣe babaláwo àti gbogbo àwọn tó ń jẹ́ ọ̀gá wa kọlọ mọsà bá dájú ní Alhaji Fatai Yusuf Ọpọlọyún kọlọ bá kẹ kọ bá kẹ òun lọrẹ èmi yìí tí mo dúró yìí ní Mẹ́kà Ata Yusuf Ata Yusuf lọ́rẹ́ èmi ní maka ní adi two thousand and nineteen onídàádé yẹn ní ẹni dáadáa. kí ni nǹkan tẹ́gbẹ́ wá pàdánù lára ọkùnrin yìí. a pàdánù tọ́pọ̀ a lọ́ọ̀sì nǹkan tọ́pọ̀ ẹgbẹ́ lọ́ọ̀sì nǹkan tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ látara ikú ọkọ̀ olóyún yìí kọ́lọ̀ mọ́sà àbádáyé akọ́gé sóge ni o torí mi gangan ó dùn mí ọ́n kámẹ́rà láwọn promises tó ṣe fún mi torí mi jẹ́ nìkan tó tó kọ́ lẹ́kọ̀ọ́ nígbà tí n bẹ láyé. ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ewé àtẹ̀gbò. ẹ̀kọ́ náà ẹ̀kọ́ kéwú láti fi ẹ̀kọ́ kéwú mọ nǹkan sí mọ̀ yàn. wà á fi kẹ́hìn àti sáníà. ṣe bá ti ṣe ti mẹ́wàá yìí pé náà. Allah wa ṣe Allah. wà á fi kẹ́hìn àti sáníà. sọ́ba. bàbá yìí tún ti sùn tẹ́lójú àlá àlá tó ń lálẹ́ àkọ́kọ́ ló tún lálẹ́ kejì. wà wá ìsá kọ́ màlúmọ́líkù. lọ́ba ìpá wà ìsá rajú náà dàrú. ó pe àwọn gbogbo rẹ̀ pé wọ́n bí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ bí ní bẹ níbẹ̀ kí ni bẹ lára o. wọ́n rí kí o sí kẹ̀kẹ́ bẹ̀ wọ́n wá sẹ́yìn padà. ala almasjidi. ó kọ̀ mẹ́ta ní bẹ̀rẹ̀ kí lè dara iná mọ̀ sí olórí wa láti fóòkọ yín bẹ̀ níjọ ẹ̀ ti ní àfi bẹ̀ ẹ̀ kẹ́kọ̀ọ́ yípadà kẹ́kọ̀ọ́ sì lè yípadà. olùkàlùkù wa ló wà ti náwó ṣé nítorí ká lè yín ni. ẹ bá bá sì ti yẹn láyé ṣé bí táwọn sì sẹ́ ṣùgbọ́n a bá yẹn láyé tẹ́ ẹ bá bá yẹn ti dọ́gbé di àkíyàmà ṣé ìwà dáa ta yé lọ. ọjọ́ mi nira fẹ́ mi ní ayé àwọn ẹ̀wù mi. bá a bá wà wù rí ìjọba yá n ò lè pa mí kò sí wọn gbẹngbẹ lókè òkè gbẹngbẹ ṣé bá sì kú fún ẹjọ́ kan. ṣé bí wọ́n lè kọ́ ni ọ́ sì kú fún ẹjọ́ kan tó bá lè pa. àlá. ọkùnrin náà kò lóyún ọkùnrin láàrin ọkùnrin akin láàrin akin kéèyàn tó kówó jọ bọ́kọ bẹ́ẹ̀ sílẹ̀ jù báyìí ọkọ̀ olóyin alájà Abdul Fatai ọkọ̀ olóyin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ jù báyìí alájà Abdul Fatai ọkọ̀ olóyin ah! kí náírà kọ́tọ́ náírà méjì ọkùnrin ni ẹ jẹ́ àbí dọ́kítọ̀ ẹ jẹ́ àbí dọ́kítọ̀ kéèyàn tó gbẹ́sẹ̀ kí wọ́n tó máa sọ pé wọ́n náà wà wájú ọ̀dàlú ọ̀sà ọ̀sà fọ́fọ́tì ọ̀tún wá dọ́kítọ̀ lẹ́ẹ̀ta ọ̀tún gbọ́dọ̀ sí ni lẹ́yìn bọ́bá tó ti sí ni ìṣòro dẹnu. bìyí abijadi kúrò lè mọ jìdí. fúnra mọ̀ kẹ́ lé ọmọ lẹ́yìn pé a lágbájá step tó èmi náà fẹ́. bahija dùn bíláàdì lè mọ mo jẹ́ aláṣẹ àti olùdarí onígbàmù wọn ìyá wa aláìnàmbá ilé ni ọmọ ẹgbẹ́ lẹ́yìn náà máa. bẹ́ẹ̀ni mo jẹ́ kan lára gbòógì Àlímọ̀ṣọ́ Phototherapist Association of Nigeria. láti gbé ètò ìkàlẹ̀ mà kí ni kọ́tà ìgbàlérò. àgbàlérò eh, torí àsìkò Ramadan tá a ti wà àtúgbàlérò torí àti ṣe fìdáù fún ọ̀gá wa late chief Abdulfatai Yusuf Ọkọlóhùn pé èròǹgbà Àlímọ̀ṣọ́ ni láti máa ṣe àdúrà yẹn fún wọn ní ọdọọdún kí Ọlọ́run kó bá wa múyè pẹ̀lú kúrò lójú wọn gbogbo nǹkan tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́ lára wọn ni àlẹ́mọ̀ ṣọ́pọ̀n tí mo jẹ́ ìkan gbòógì lára wọn. so iléeṣẹ́ ọkọ lóyún náà ọ̀ndà àlẹ́mọ̀ṣọ́ ló fọ́ sí. ọ̀ndà àlẹ́mọ̀ṣọ́ ni iléeṣẹ́ ọkọ náà iléeṣẹ́ tó fọ́ ọ̀sẹ̀ ọ̀ndà àlẹ́mọ̀ṣọ́ pọ̀ pàápàá jùlọ àwọn tó jẹ́ gbòógì nínú ẹgbẹ́ iléeṣẹ́ ọkọ lóyún jẹ́ gbòógì lẹ́yìn àlẹ́mọ̀ṣọ́ abba center ó wà lára àwọn tó jẹ́ gbòógì lálìmọ̀ṣọ́ iléeṣẹ́ olókè méjì ó wà lára àwọn tó jẹ́ gbòógì lálìmọ̀ṣọ́ iléeṣẹ́. ìyá wa kẹtẹlẹ ni ẹ fẹ́ ṣètò ìrántí ọ̀kan nínú tó ti lọ ìyẹn aláàjì fàdáyì sọ ọkọ lóyún olùdásílẹ̀ kí ni kí ni pàtàkì wọn ẹgbẹ́ yìí tẹ́ fi mú ní òkú láti máa rántí wọn lọ́dún. ẹ pàtàkì wọn ni wípé ní àlìmọ̀ṣọ́ wa rí wípé àwọn ni wọ́n la ọ̀nà sílẹ̀ táwa ń tọ̀ ìdí pàtàkì tá a fi lè gbàgbé wọn nìyẹn tá a fẹ́ máa fi ṣe ìrántí yẹn ní ọdọọdún kí ọlọ́run kó gbàgbé fún wa. aláwọ̀ àmì ẹ̀ṣẹ̀. yáàdó bèèrè àdìdì ìròyìn. èyí ó máa gbìyànjú lórí ìkọ̀kọ̀ tó fẹ́ dà. bìdìdì. ọwọ́ àríjà àánú lọ rí gbà. bìdìdì tábìjà dín kùlùmọ́jídì. etí òye wa ni pé ṣé gbogbo ẹ ti gbìyànjú ní New York hello. ó bá jẹ́ pé ẹ eh, yorùbá ṣé gbogbo ẹni wọ́n bí wọlé ló mà. fárígà dùn bílà jíjí ìwọ jíjí. téèyàn bá gbìyànjú tó bá yọ ẹ̀jẹ̀ akíkúṣẹ́. Mm-hmm. ẹnu mi ò máa sọ ọmọ ọgbọ mi tí o ti sọ pé àtẹ̀wọ̀pọ̀ ló ní ọmọ ọdún wo ni ah. kí ni a fẹ́ fọjọ́ orí ẹ bá kún kí ni a fẹ́ fọjọ́ orí ṣe tí ìbá ṣe bọ́rọ̀ tí ìtọ́kọ̀ olóyún kojọ́ ọ̀lẹ́lẹ̀ tẹ́lọ̀ mí ìtọ́kọ̀ ọmọ alẹ́ èkú tọ́mọ ọmọ kò ní pàdé ẹ̀. tó ti kó ti wá kó lọ kò rí rẹ̀ ó tún gbà pé ọgbọ́n tún bẹ lọ́dọ̀ tí ọgbọ́n tún bẹ lọ́dọ̀ tí ọgbọ́n tún bẹ lọ́dọ̀ tí. mẹ́wàá ẹ̀jẹ̀ àjọ fún fún ìyíra wọn o. we are not ibi ó ti dé ó tún sọ wípé kò sí tá fẹ́ gbà lọ́rẹ̀ mọ́ ọmọ ilẹ̀kùn lé ìdẹ́ta kan tó ọ̀jà níwọ̀ tí ìsì jẹ́ pé tó ọ ní wọ́n sọ fún ọgbà àwọn òní bẹ́ẹ̀ náà. wàlíkí wúri yá olè rọ̀ bí náà sí fàtí. Ah. àyàdàgbọ̀n ọlá fàlámà kọ́mìtì ẹ̀rọ Abíọ́lá tó jẹ́ olùdarí iléeṣẹ́ Fara Naturalist Care. Fara ní okun. Naturalist Care gbogbo àwọn olóògbé Fara ló. bàbá mo sọ fún ìbẹ̀rẹ̀ kan tó dé mo ní ẹ mọ̀ mi bàbá o wọ́n ní róbóróbó kéńgé alákàrà òdìmẹ́kẹ́ nìkan yìí ó dín ẹ̀yin tí wọ́n ní ẹ̀yin ṣe lọ ti àgbàlá Yusuf ọkọ lóyún lónìí ẹjọ́ ń dákà àmì kan náà ni ẹjọ́ ń tagi ẹjọ́ ń ṣe òwò kan náà ni ìrẹ́ni wá sí mẹ́wàá rántí kí ló mú yín rántí ẹ̀ ẹjọ́ tẹjọ́ ń ṣe orogún òwò. gẹ́gẹ́ bí ẹ wí iṣẹ́ tí ò bá gbá ààyè òun la máa sọ pé ẹyọ ẹnìkan náà ló máa ṣe so iṣẹ́ tó gbá ààyè ní ẹnìkan ò lè lè ìṣèlú ìbílẹ̀ tán bó jẹ́ pé tó dán dọ́kítọ̀ àwọn náà lè ṣe iṣẹ́ ìwòsàn tán kó sọ pé òun nìkan lòun fẹ́ ṣe tábàdé general hospital àìmọye eh, àìmọye doctors ètò òwe yìí àìmọye hospital káàkiri àìmọye hospital káàkiri district kan hospital bíi mẹ́fà àwọn èèyàn ò lè ṣe ká má ṣàìsàn ìgbà tọkọ olóyún wà láyé mélòó ló ṣe bẹ́ẹ̀ yẹnkẹ náà ṣe tiẹ̀ ẹlòmíín náà ṣe tiẹ̀ èèyàn pọ̀ gbáyé náà jábúrẹ́tà títí dìsí títí tí ẹ̀ẹ́. Eh, ayé máa fi parẹ́ dọ́tọ̀ máa máa pọ̀ sí ni tìbílẹ̀ ni o kò sí ìtàlẹ̀ ní káńsù bẹ́ẹ̀ tí oníkérúbù ni o tó ní chọ́ọ̀chì ni o tó ní ọmọ máa pọ̀ sí òun náà nísòwò kò sí ohun tó dín kálukú lọ́wọ́ sí òun irú bàtáyọ̀ kó lóyún ọlọ́run tó bá túbọ̀ fọ̀ kẹwọn alọ́ má lè gbàgbé ni wọ́n. alọ́ má lè gbàgbé ni wọ́n. alọ́ má lè gbàgbé wọ́n ti ṣe ohun tí wọn ò tí wọn fi nígbà kí wọn evergreen títí láéláé ó gbé ìṣègùn ìbílẹ̀ láti ilẹ̀ẹ́lẹ̀ òwe òkè ìgbà tó wá gbé dókè tán ó tún wá di ohun tó tún wá fi lọ́lẹ̀ wípé ọ̀dà ẹ̀yìn èèyàn náà tún máa pọ̀ ẹja jọ fi lọ́lẹ̀ ẹja fi lọ́lẹ̀ kí ìlọ́lẹ̀ ó lè bá a pọ̀ òun ló bí ẹgbẹ́ fẹ́tọ́ therapist ẹgbẹ́ phototherapist yẹn òun ló káàkiri gbogbo nàìjíríà lẹ́nu so ní lagos state èmi ni gómìnà ti lagos state fún ẹgbẹ́ fún ẹgbẹ́ ti phototherapist tẹ́fọ́tọ́ wò ẹgbẹ́ yìí ti wá kọjá nàìjíríà nìkan ní gbogbo àgbáyé ghana ni o àti torí àti lọ ghana ni àti lọ káàkiri káàkiri káàkiri lórí ẹgbẹ́ yìí lọ. nígbà ayé fàtà yusuf olóyún. nígbà tí wọ́n tún tún sọ́nà ẹgbẹ́ náà sì tún tẹ̀síwájú káàkiri gbogbo àgbáyé dúró so anamá lè gbàgbé òyìn ọkọ lóyún so kì í dẹ̀ ṣe alákàrà tí ọ̀ka kẹ́ni kejì kò jí ó ń dín tiẹ̀ ẹ̀yin náà kálukú gan dín ní. ṣe tiẹ̀ lọ tẹ́nìkan ò dín tẹ́nìkan ò dín tẹ́nìkan kan lọ́wọ́ wà rárá. àwọn àríbáṣà ẹ̀ṣẹ̀ àríbáṣà. àlejò àyà lè rà bìnnà sífà tó bìnnà. Olha fún o àfáà mi. rẹ̀ fún ìṣẹ̀lẹ̀ sí. ó mọ̀ wà kọ́ ní hábísọ̀ ismu ní maria àti rẹ̀. ọlọ́run wípé ó kọ tí mò ń rí gbogbo ògbà yìí mo sùn ní jẹta orúkọ yìí ni mo rí lára mọ́sálásí ni mo rí lára mọ́sálásí tí mo fowó ara mi kọ́ ọkọ̀ tí mo gbé mo lágbájá orúkọ mi ló yẹ wà lára rẹ̀ wọ́n ti ní lọ́kọ̀ mi kó ń bẹ̀. mọ́sálásí ti rẹ́ gbèmí sí àdúgbò mo kọ́ torí kí wọ́n lè mà mí ni wọ́n mà mí kí ni ìṣẹ̀lẹ̀ ọba ìwádìí wípé wọ́n tún ti ọkọ̀ kúrò lára mọ́sálásí wọ́n wá kọ́kọ́ arábìnrin kan sí. wàkọ́dí hafizan ismu lemọ̀rẹ́ àti. ọba yóò ṣe méjì kó ṣe méjì ló bá a lọ́dún àlápẹ́ ọkọ̀ báyìí ti ń bẹ lára mọ́ṣáláṣí àfi kí n gbà mú. àwọn bí ìdọ̀rí àbá àdọ́rẹ́tì wàkàndátì ìmọ̀ràn àti àdúró. lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ba yìí bá gbọ́ ọkọ̀ yìí mú wọn wá sórí ló gbà tí tẹ̀ mọ́ ó wá rí gbó kan tó rí orúkọ arábìnrin àjùsọ arúgbó ni fàkìrù. láyìlá ìrànlọ́ àpàtàkùnrin olùsí ni. fàkìrù. kò ní ká. fàkìrù. kò ní go. fàkìrù. ó dàbí ó jẹ tààrọ̀ yóò tọrọ ni. fàkìrù. yóò jẹ tọ̀sán yóò tọrọ ni. fàkìrù. ó dàbí wàá fẹ́ sùn àfikún tọrọ. fàkìrù. kò ní wájú kò ní lẹ́yìn. fàkìrù wà tẹ̀tẹ̀ rí. kò ní àṣẹ́kù pé bàbá tiẹ̀ sí tábà ìtàn tó bá ti dọ́bà ìṣe bí òsì lónìí ó bá dọ̀la yóò wà kò sí fún kò sí nírètí. fàṣíàdù ha hàlísà aláti fídì náà ìlèmọ̀sí jíjí alẹ́ sí yúbúná. ọba ìlọ́wọ́ ni wípé orúkọ arábìnrin tí wọ́n kọ ní mọ́ṣáláṣí ìjọba wa ní ẹ̀yìn alágogo ẹ̀yìn agogo lọ́ọ̀tún ẹlò agogolos ẹlò agogolos ọwájú ẹlò pé gbogbo aráàlú jọ atọkùnrin atọbìnrin ẹpè wọn mo fẹ́ rí wọn níwájú wà fún mi bì. àlẹ́sí yúkúná. gbogbo wọn wá pé bìbà wọn wá pè wọn pé ẹ ta ni tó ń kọ báyìí. kọ́lá hmm. tí ayé àlùmọ́lẹ́kù. ọba ìwọ àṣọ báyìí pé. kọ́lá tí ayé àlùmọ́lẹ́kù ọmọ ọmọbìnrin wọn sọ pé ìrẹ ọba o. anna ìmọ̀ra àti àjò èrè. gbogbo ọdún káàkiri ìlú àti fèrè tó fún ẹ pé kí gbogbo wa ó pé àti pé síwájú ilé rẹ èmi lọmọbìnrin náà. àgbẹ̀wòsàn arúgbó ni mí. wàá kí ló wà kẹ́lí irọ́ tó fi sí ni. tó ti fi ọ̀pá rẹ̀ tí o sì ń kẹta fún un. وقد سمعت تنيا أن أنا لسعيد أحد في البناء ọba ìwọ abiná rẹ pé ilẹ̀ arábìnrin kí ni í ṣẹlẹ̀ ibo lọ ń pé àyẹ̀wò wà kí lọ ń ṣe. fàlàyé mọ́kí lòun àná àti yàgà. ilé masijidi. kí nípa rẹ kí ní gbìyànjú rẹ kí ní sẹ́ẹ̀ láàyè tó fi jẹ́ pé ó kọ̀ rẹ nínú òun lára mọ́sálásí ní gbogbo ìgbà ní gbogbo ọ̀sẹ̀ tí wọ́n mú kọ tí mo dì í lórí tí mo kó mbẹ́ mo kọ́ mọ́sálásí nítorí mo lè mà gbé mi ni. tọ́jú bá ti mo sọ fún tiwa ah, mọ́sálásí ọba ti wọ́n báyìí aláàjì lágbájá lágbájá ló kọ́ àjọ òun náà máa wá rí rẹ̀ pé tí ò bá sà wá nǹkan ò lè ṣe hmm. ah, àwọn bẹ́ẹ̀ mi ò bọ́ ọba ti kú bẹ́ẹ̀ àwọn tó kù máa ṣe nǹkan ó sì máa ṣe. Kọ́lá tí wàláhì. ọlọ́run ọba mi ṣe jẹ́rìí. wàláyé. ọba tó ní mi tó ní ọ tí ó pa mi tí ó pa ọ. má àbílí tù ṣe é ó. mi ní kankan lára wọn sábà sọ pé mi ní pàtàkì bẹ́ẹ̀. kọ́tù bíbí náà ìyá àzàlẹ́mọ́ sí jíjà. mi kankan kó mọ́sálásí ọkọ kí ni mo fẹ́ fi kún. ìlà. kí ni mo fẹ́ fi kún. mi ìlówó arúgbó ni mí afọ̀pá ni mí owó mo fẹ́ gbé kalẹ̀ fún ọ tí ì fi sọ pé tó ẹ fi kọ́ mọ́sálásí. ìlà. ọba ìwà ìlà kí ni. ìlà kọ́ra ìmọ̀lẹ́kù nàámu ìlà mọ́sá. ọba ìwà ni ẹ dé nǹkan tó wí dáadáa tó wí ìlà kí ni. ìlà mọ́sá. àyàfi. kọ́lá ti. ìlà ànàní màrání tùsà táyà mi mi ń jáde mi lè má sí jídì. èmi arúgbó ara ìyá àgbàlagbà ara mò ń kọjá lọ́jọ́ kan lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí tó kọ́ sílẹ̀ pẹ̀lú ebi àtọ̀pá mi lọ́wọ́ ẹ̀ ọjọ́ fi yẹn lẹ́lẹ̀ kó máa rí báwọn àmì àtọ̀pá mi àwọn jọ ń lọ mo wá dẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí lọ́jọ́ kan. fàìsà ahadu dàwà bí ilẹ̀ tí ìtò àmìlélà ṣe á bí wàdàwà ti fi bínà ìlmàsí yìí. mo wá rí àwọn àràkúmí tẹ́ ẹ dè mọ́lẹ̀. ọ̀rùn tó. àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ ẹ dè mọ́lẹ̀ tẹ́ ẹ fi kó yẹ̀pẹ̀ tẹ́ ẹ fi pẹ́mi tí ìbájẹ́ pé gba ayé di ayé ọ̀làjú ọkọ̀ wọn nìkan níjọ màálù ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ò dìlé lórí níbo ló gbé wà wọn ò máa kọ́lé bí wọn sì lọ máa tàn lágége. inú tàwọn àdábì ọlọ́run náà báwọn náà ti dààmú wọn torí iṣẹ́ kọ̀ọ̀kan tí ẹ ṣe. àlè ìṣọ̀rá àti wàásàlá. wọ́n ń dààmú tí wọ́n ń ṣe wàhálà láti mú mi tó gbẹ́ni gbẹ́ wọn. wàdàdàn fèlè àrí wàbí kọ́rbí mi ní ó sátàlà bí i máa. wọ́n wá omi kọjá láàrin ẹ̀ ti gbọ́ kò nídìí ọtún tú àwọn ọba àwọn àbá àbẹ̀tí gbọ́ yìí kọjá mẹ́sùn náà wájú. àyàdà kò mọ́ láàrin wàhálà lẹ́yìn yòrídù ayé ọ̀kọ̀dárúbà mìíràn lè máa yí ìyẹ́sírúbà fàlàyé stẹ́ẹ̀tì wọn bí sábà lè híbùlà omi ló bá wá lọ pé bá àwọn ibùdó àwọn àràkúnmí pé káwọn àràkúnmí kí wọ́n ó mú mi àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ kí wọ́n ó mú mi toró gbẹ́ngbẹ́ wọn bẹ́ẹ̀ yẹn mi hẹlẹ hẹlẹ hẹlẹ okùn tí a sì fi so wọn kò gbà láàyè láti débi tí omi wà. fọ̀kọ́ lọ́ọ̀lì mọ́líkù. àbàyí bá gbọ́ ó bá sọ báyìí pé. nínú twenty five tó ń gbà yìí ọlọ́run ti gbà tó náwó kì í. pé twenty five tó gbà yìí ah ẹ̀yìn gbọ́dọ̀ máa wà ní dáná ọlọ́run kẹ́mi bóyá gómìnà wa àwọn lágbára bẹ́ẹ̀ torí kí wọ́n tó fi àjẹ́ gómìnà gbogbo nǹkan ní ó lè gbé. àyàdá gbogbo láàrú ìrásílẹ̀ yóò tún gbé lẹ́yìn pé ah èmi ká gómìnà wa ṣé bẹ́ẹ̀ ni táwọn ti ti gbé ọlọ́run ti gbà ayẹ́dẹ́kùn ọlọ́mìnà sí ni kó má ṣe kó bá ti wù ó kó má ṣe kó ti wù. kó má ṣe kó ti wù ú. fẹ́ kọ́nà òun ṣe. fáìsì ni wàá lè sọ pé tó ráàmù aládùúgbò àyàn on, àyàn onígbogbo ẹ̀yàn ẹ̀ tí ti wò sàn tí ń wò yàn sàn ó lè sọ pé torí ìwòsàn tí mò ń ti ṣe tí mo tó wá gbàwẹ̀ pin dáadáa ló gbọdọ̀ wà dáadáa ni. fàkọ́ àlùmọ́lì kù. alájà wa alájà wa ọlọ́run mọ́ṣá gbà. fàkọ́lá lè máa ní kan. bá bá wá rí ni ó lè gbéná padà kí àmì ẹjẹ́ àkọ́jú sí aká òtún. àwọn èyí kẹ́yìn àmì wọn. àwọn lè ṣe ṣe wọ́n lè sọ fọ́lọ́ ti sáyìn lè lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó sì ní àwọn náà sì ní jà. àyà àgbọ̀. ṣé bí sọ àwọn aṣọ tuntun inú ìwé tẹ́ ẹ ti gbà ó ẹ̀jẹ̀ kárí. etí wọn máa fi wá lẹ́mìí balẹ̀ tí ó máa fi wá láyà balẹ̀ ní tí ó máa júwe fún wa pààrọ̀ ẹ̀ wa ó di tẹ́wọ́gbà ààrẹ wa ó di tọ́lọ̀ yọ́nú sí ààrẹ wa ó ti di màkìbúrú ó ti wọlé ó ti gbé ibirú tí wọ́n pè wá sí. Mm-hmm. àyà kan. pé ká náwó nítorí ọlọ́run fọlọ́run ká má náwó nítorí ara wa. Mm-hmm lọ́yìnmọ̀ lọ́wọ́ àlè. ìtàwọn àti iṣẹ́ mú wá papọ̀ ọlọ́run ló yé iṣẹ́ máa fi ní ẹ̀yìn àgbà àmì ẹ̀ṣẹ́ àjà abẹ́rẹ́ kiri lọ́rẹ́. tàhíyàtò àzàlà. abba for life. phytotherapist. òun la gbà ní fún. phytotherapist. ìrọ̀rùn ló pàdé ẹgbẹ́ ìṣègùn ìbílẹ̀ tó dá fọ́nà fi tó péye ẹgbẹ́ ìṣègùn ìbílẹ̀ tó dáa ta lè fi rọ́wọ́ mú. phytotherapist òun la gbàdé ẹgbẹ́ ìṣègùn ìbílẹ̀ tó dáa fàlàfíà tó péye tó dá ta lè fi rán ọ̀pá àpapọ̀lá ẹ̀. adúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba tí ó ní kí irú kan báyìí kó ó ṣe é ṣe adúpẹ́ púpọ̀ nínú nǹkan tẹ́ sọ mo máa summarize ẹ̀ lórí ìtàn bàbá olúkú tó pọ̀ mọ́ṣáláṣí ó dẹ̀ ti lẹ́dàá ọlọ́run kan kò ní bóun nípìn nínú ẹ̀ ṣùgbọ́n náà wọ́n fi ń hàn lójú ran pé wọ́n pa orúkọ ẹ̀dá níbi tí wọ́n kọ́ sí pẹ̀lú ìyá arúgbó kan òun náà tó wá fẹ́ nímọ̀kùn ló fi dùsọ́fà pé ìyá arúgbó nígbà tó pe gbogbo ìlú jọ ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí ìyá yẹn ṣe fún àwọn ràkúnmí tí wọ́n nídìí omi àbí tó dẹ́wò wípé a ah, òun kàn kọjá lọ́tí ẹni o ṣùgbọ́n àwọn ràkúnmí yìí wọ́n ti mí gúlegúlegúle ìnira ti wà lára wọn okùn tán dẹ̀ fi dè wọ́n mọ́lẹ̀ kò jẹ́ kán lè débi tí omi wà tán wá fi omi yẹn ẹ̀kọ́ yẹn ni pé káwa ta jẹ́ mùsùlùmí náà ká máa ran ra wa lọ́wọ́ ká dẹ̀ fi ìwà ká fi kún ẹ̀sìn wa bí ó ṣe yé èmi mọ nìyẹn bí ọlọ́run kó ràn wá lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn màmá wa tó kọ́kọ́ sọ opening remark wọ́n yin ọlọ́run látara ẹni tó dá ẹgbẹ́ yìí sílẹ̀ wọ́n dẹ̀ láwọn ń ṣèrántí ẹ̀ ìyẹn ni Alhaji Yusuf Ògúndómi ẹ jẹ́ kí gbogbo akáṣe ìsinmi láì burú fún aláwọ̀ fún بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد àwọn àtàwọn kù ní ayé ká ṣe kí láfi kọ̀ọ̀kan fúnra wa. Alore TV Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n.